ẹja fi ńlá bójá ọ̀nà bá kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ ráyé gbé ibùdó ire ọlọ́kàn mi lọ ní tirẹ̀ bó ti wù orí ilé ayé máa là lóyọ orí lẹja fi ńlá bójá ọ̀nà bá kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ ráyé dé ibùdó ire lọ́lọ́kọ́ mi lọ ní tirẹ̀ mo ti wù orí ilé ayé máa là ló yọ ibùdó ibùsọ̀ ibùgbé ojú ẹni màlá rí tó ibùdó ibùsọ̀ ibùgbé ojú ẹni màlà àrító àrí. Mm, ojú ẹni màlà àrító. bàbá o ọ̀rọ̀ mi bá mo dùjọ kò yẹ kí ìyá mi jìyà èmi ọmọ tún gbé ọlọ́kọ́ mi sì ní ibùdó ọ̀la wọ́n ọ̀la kí n ọ̀la wọ́n ṣe rere kí n bá wọn ṣe ìpín mi kó má dìtẹ̀ ló fi hàn ẹ̀dá má ta kò mí ẹ̀dá ó dórí mi yóò má ló pé ogun àmúbọ̀ ó pé orí ẹja fi lábú ọ̀nà ọ̀gbà kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ kí n ráyé bẹ́ ibùdó ire lọ́lọ́kọ̀ mi lọ ní tirẹ̀ bó ti wù orí ilé ayé ọ̀nà ló yọ. orí lẹ́jà fi ń labú lọ ọ̀nà gba kẹ̀kẹ́ máyẹ̀ orí jẹ́ kí n ráyé yẹ ibùdó ire lọ́lọ́kọ̀ mi lọ ní tirẹ̀ ó ti wù orí ilé ayé ọ̀nà ló yọ. Beleza. Hum. É, beleza. Puxa. Ali, chegue mais, moça. Daddy ẹ jẹ́ kí báyìí bọ̀ ọ́n sìn so that ẹ lè mú kó tó di pò tutù. ẹ jẹ́ kí bọ̀ ọ́n. ọmọ ah. oru o. ẹ lè bá mi ṣe ìtàn. Ah. àlàáfíà fún inú ilé yìí o. pásítọ̀ ẹ káàsì. ogun èṣù ní borí wa. àmín o àmì o pásítọ̀ ẹ gbà mí o pásítọ̀ ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí o ẹ mọ ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé kó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àbáyọ̀mídé ló fi ọwọ́ rẹ̀ fa wàhálà wọnú lé mm. kí ni kí ni òun ni o òun ni láti ìgbà tó ti mú ọmọ yẹn wọnú lé ni wàhálà ti ṣẹlẹ̀ nílé mo dé pé ọkọ mi mo sọ mo pe ọkọ mi mo sọ fún mo sọ wípé kó dáwọn yẹn padà síbi tó ti mú ọkọ kò gbọ́ sí mi lẹ́nu ṣé ni pé pé ṣé pọ̀ mi yìí I am fed up I am tired of everything in fact bí mo ṣe wo ìgò ọmọ kó jáde kúrò nílé because I can't continue like this I can't I can't. ọlọ́run ò ní dá nǹkan tí ò kápá ẹ̀ kẹ́ ẹ kó jáde kọ́ ewo pásítọ̀ ọkọ mi ò balẹ̀ ọkọ mi ò balẹ̀ ẹ̀yin náà ewo odidi wèrè inú ilé tá à ń gbé ojú mi báyìí ni mo fi rí ẹ ọ̀nà owó ni wèrè gbà wọ́n nu ilé pásítọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ ọkọ mi ò balẹ̀ ọkọ mi ò balẹ̀ ẹnu lẹ́mi mọ́ ẹ ẹ̀rù bà mí. kìnì kìnì kìnì. ó dáa ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá kábíyèsí àfọbàjẹ àgbàlagbà òye kábíyèsí kìkì mọ́lẹ̀ hmm. ọba tó ń bẹ káyé tó máa bẹ bẹ́ẹ̀ni ọba láti máa bẹ ńgbàtà yóò bá kábíyèsí. àwọn ọmọ rẹ péjọpọ̀ síwájú rẹ lénìí gbogbo nǹkan tó ṣókùnkùn níwájú àwa ẹ̀dá kedere báyìí ní níwájú rẹ olúwa olúwa bá a tàn mọ́lẹ̀ sí olúwa a gbé ọ̀gá ìforúkọ rẹ olúwa wá gbọpẹ́ wa. àmín jésù àmín. olúwa wá gbàyìn wa. àmín. ògo ni forúkọ yín. hallelujah. ògo ni forúkọ yín. hallelujah. ní orúkọ jésù kristu olúwa wa. àmín. àmín àmín lórúkọ jésù. ẹ pẹ̀lẹ́ dáàdi. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o. dáàdi mo fẹ́ kẹ́ ẹ fi ọkàn yín balẹ̀ olúwa ti ṣẹ́gun. Ah, hmm. àmọ́ dádì èmi àti yín a máa ní láti sọ̀rọ̀. Ah. Eh, pásítọ̀ eh, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ sọ fún wa. Hmm. Hmm. rárá o ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ni tó bá ti jẹ mọ́tò obìnrin èmi àti yín á sọ àlàáfíà ni fún yín. ẹ wo jèrè pásítọ̀ ẹjọ ṣé èmi lè join dájì kẹ ìjọba ọkùnrin sọkùnrin. wọ́n láwọn àti dájì ló fẹ́ sọ̀rọ̀ torí wọ́n dá tiẹ̀ sí wọ́n dá tiẹ̀ sí àbáyọmí torí wọ́n lè dá ògbẹ ilé wọ́n dá tiẹ̀ sí wọ́n dá tiẹ̀ sí wọ́n pẹwí wọ́n pẹwí pẹwí. Thank you. káàbọ̀ mà. ìyá pẹ̀lẹ́ báwo ni. ìtùnú kí laṣọ mi ṣe lọ́wọ́ ẹ. àwọn aṣọ tí mo fọ ni mo dẹ̀ ní kí n ká nígbà tó ti gbẹ. oh my god ìwọ ọmọbìnrin ṣé mi ò ti sọ fún ẹnu lé times without number pé kó má fọ ọkàn mi mọ́. nígbà tí mo rí pé ibi tẹ kò sí yóò ti dọ̀tí mo ṣe ní kí n bá yín fọ ni. orí ẹ ti dàrú orí ẹ ti gbalẹ̀ ó dàbẹ̀ ni pé wèrè ń jẹun kó tẹ̀ jẹ́ pé ó dàbẹ̀ ni pé definitely wèrè ń jẹun lórí ẹ̀ wá ṣé mo rún ẹ̀ ń ṣe ni ṣé mo fi ṣẹ́ irun ẹ̀ wọ́n ọmọbìnrin ṣé mo fi ṣẹ́ irun ẹ̀ jọ torí ọlọ́ má fọ̀gùn jà mí èyí tó wà nù ayé mi tó mi gbé jọ má fi kún má fi kún. Ah, ah, tèmiláyọ̀ ti tó náà ṣé bọ́mọ yẹn ràn ẹ́ lọ́wọ́ ni. tó tó tó tó tó tó tó tèmiláyọ̀ yìí mi tó tèmiláyọ̀ yìí mi ṣé mo sọ pé kó ràn mí lọ́wọ́ ni àbí mo lọ́wọ́ mi gé ṣé mo bẹ̀ ṣé mo bẹ̀ ṣé bí wọn náà ni àbáyọ̀ mi ṣé bí wọn ni ṣé bí wọn ló kó oògùn bọ́jà mi nílé ẹ kúlé dáadé. káàbọ̀ ojàre. ẹ kúlé sọ. tèmi láyọ̀. sá. ṣé ọkọ ẹ ló ń pariwo lé lórí bí ìgbà tó wà lọ́jà yìí. Ah, dáadé àbáyọ̀mí fẹ́ pa mí àbáyọ̀mí fẹ́ pa mí. lọ́nà wo. Ah, ṣé ẹ̀yin ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣé pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀rí pé fẹ́ pa mí ni ó tó kí jókòó kí jẹ́ kí àìlákàsí tiẹ̀ kó fi pa mí tí bá dẹ̀ kú tán ó sì á fẹ́yàwó mi. ìyẹn ló ní kó máa insult ọkọ ẹ anyhow. ìwọ ti ẹ̀ kọ́ tó ṣe fún mi. stupid girl fún mi tó jábọ́ sílẹ̀ yẹn idiot. màá dẹ̀ make sure pé mo jó gbogbo aṣọ Eh? mo jẹ́rìí ẹ̀ o try. Oh, ṣe wá stop me. mo jẹ́rìí me? mo jẹ́rìí ẹ̀ tẹ́láyọ̀. má dara ẹ láàmú kò gbọ́dọ̀ jóná ọmọ àlè náà máa raṣọ fún ló máa fọwọ́ ara ẹ̀ aṣọ kì í ṣọmọ àlè jáde ẹ̀kan sọ bẹ́ẹ̀ ni tèmi láwọn máa ń ṣe bí ọmọ àlè náà. Ah, ah, ah, àná mi ibi tó ń bá ṣẹ̀ mí nìyẹn ó ṣe máa ná ọmọ mi ń ṣe bí ọmọ àlè mi mọ́ bí kò pọ́síbù láti jó. ẹ ráìtà o gbọ́ tó o bá fi jó aṣọ yẹn á jẹ́ pé ọmọ àlè ni ẹ. ọgbọ́n mi sáré sọ kò lè dáná àwọn ọmọ àlè ni ẹ wọ́n wá dáná sẹ́rípànà mi ń ṣe. wọ́n ń ṣẹ̀ṣà wọ́n ń ṣẹ̀ṣà ẹ̀ <laughs> ọmọ mi ò sọmọ àdìnà ó ṣe máa jó aṣọ náà. tó mọ sunkún mọ tí wọn bá ń kó o ṣe òní sí aṣọ tí wàá bẹ̀rẹ̀ lọ́tọ̀ tí o ní fọ ọmọ ẹ̀fọ́ tí wọ́n fi jẹ́ ní ọmọ ẹ̀fọ́ tó ń kọ́ ẹnu kínní. Hmm? ibi tí wọn náà ń bá ṣẹ̀ mí nìyẹn sórí pé o ti ń kọjá àyè ara ẹ. sọ́rí sàdámù sọ́rí sàdámù. ṣé aṣọ tìyẹ ló yẹ kọ́mọ yìí fọ̀ ni wo bí yé sunkún bí egbèrè wọn náà má sunkún mọ́ lójú ẹnu kò sí ohun tó lè ṣe fún ẹ àbí ẹ wo big daddy inú ilé ti sú mi o ẹ wo mo ti fẹ́ máa lọ. o ò lè lọ bí kankan kò sẹ́ni tó lé ẹ lé o ṣáàrí pòun náà ni ọkọ ẹ̀ ń bá wí fún ẹ ọkọ ló lówó orí aya ọkọ láláṣẹ ìyàwó nílẹ̀ wa nílẹ̀ Yorùbá ó ti gbọ́ fi ọkọ ẹ̀ bá mi. ọ̀rọ̀ lọ́kàn bí náà lọ wà bí náà wà kò ní sọ kó ní sọ sọ yìí níbi tí ló bá ti wà. bí ló bá wà òbí bí ọdún ọdún bá wà. yàrá ọjọ́ bá ń bí náà ni kọjá yìí ẹ ẹ ti lẹ̀ mọ́ra yín jù ẹ separate kí ló dé ibùgbé ojú ẹni màlárí tó ibùdó ibùsọ̀ ibùgbé ojú ẹni màlárí tó. ọmọ àlè fún kọ́kọ́ ṣe ọmọ àlè yẹn. èmi ló pe lọ́mọ àlè. ọmọ àlè yẹn. nítorí ọmọ òṣì kan tó gbé wọn nílé àbáyọ mi nítorí ọmọ òṣì ọmọ lórí burúkú lọ tó gbé wọn lẹ́yìn ló pe mí lọ́mọ àlè ló pe mí lọ́mọ mi ni ah, wọ́n á gbà mí lẹ́yìn àbáyọ mi wọ́n pàdé lẹ́yìn àbáyọ mi kò ṣe wọ́n mi. Ah, ẹ pẹ́ lọ́mọ lẹ́. ṣé mo rí kọ́ tó kọ́ ọdún lẹ́ o ṣe fọmọ lọ́wọ́ sílẹ̀ dà o ṣé bí wọ́n lọ bí tiẹ̀ o mọ bí táwọn ọmọ ẹ máa gbé. èmi ni mo bí ọmọ mi èmi dẹ̀ ni máa tọ́jú ọmọ mi orí olórí ò ní bá mi tọ́jú ọmọ kí ló ní kó lọ́wọ́ ọkùnrin ṣọ́ọ̀rẹ́ o ṣọ́ọ̀rẹ́ gidi kó mẹ́rin sọ fún ẹ o á tó bá jẹ wà á mú ọmọ yẹn lọ síbi tó ti mú ṣọ́ọ̀bù ọ̀sán sọ fún ẹ á kí ló ní kó lọ. láyé gan ajá ń lọ́mọ ewúro kágbó ó fi kíjì pàbó tiẹ̀ mọ́ yẹ̀wò tí apá ewúro bá wá kájá tájá mọ́ ọmọ ewúro tó kì mọ́lẹ̀ àtajá àti ewúro ọwọ́ ọlọ́run làwọn méjèèjì wa tíyàwó ẹ̀gbọ́n ẹ̀ bá ní kó má gbélé ìwọ náà kẹ́rù ẹ̀ kó kú kó kúrò mbẹ́ náà kó sá lọ ṣé ò lè sá lọ ni. ibo ló ah. lè sá lọ ń òní tó lè sá lọ ni. kò yé mi o kò síbi tí mo lè sá lọ. Ah, ah. ìwọ ọmọ mi tí wọ́n lè sá lọ. ibi tó lè sá lọ wà èmi mọ bíi méjì tó lè sá lọ wá ṣèbó ní ẹ̀gbọ́n ẹ̀ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ni. ẹ wọ́n dẹ̀ mú twenty five million naira check wá lẹ́jọ́sí ẹ kò lè ṣé ò lè rówó jì. ṣé ò lè rówó jì jáde. kí ni wo ó bẹ́tà kó rówó jí tí wọ́n bá ti rówó jí èmi mọ bọ̀dá kan báyìí tó máa ń ṣe visa fáwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pápákọ̀ wọn abẹ ṣe visa ticket wà á lọ sí lóyìnbó tó bá ti dọ̀hùn wà á ṣiṣẹ́ wà á mékè owó wà á dá owó ń pè é padà fún un. ìtùnú hmm, ìhọ́sìn. Eh, but uncle mi máa ń tọ́jú mi wọn kì í fìyà jẹ mi. Oh, uncle ẹ ò fìyà jẹ eh, ìyàwó wọn tó bá fẹ́ pa ẹ́ kú ńkọ́ eh, bó ìwọ ni kọ́kọ́ ló máa kọ́kọ́ ṣerú àwọn èèyàn ti ṣubú ẹ̀ dáadáa wàá dáwọ́ uncle ẹ padà kú nǹkan kan bẹ̀ wàá jí ni o àbó fẹ́ kú o fẹ́ jẹ́ o fẹ́ jẹ́ kọ́rọ̀ ẹ̀ di adọ́rùn mọ́tọ́ bóyá poison la máa fi sóúnjẹ fún ẹ̀ sìn ọtí mọ̀. ṣeré ìmọ̀ràn tó so dáa o but ṣé wàá rówó jíṣà. ó máa rówó. sáàkó àmúmọ́ra ọlọ́run kọ ọyọ́nú ẹ̀ àmín ọlọ́run ṣàánú ẹ̀ àmín. dúró ṣé ìwọ ò níbi kankan tó lè sá lọ ni. kò síbi tí mo lè sá lọ tí n bá rí màá ti sá lọ. Ah. ó yẹ kó o gbé rọ́kọ̀ sá lọ ní ìkànnì eh, àjẹtún ni iṣẹ́ wins. ìyẹn ìyàwó dáàdì. Ah! àjẹ ni àbá dájẹ mọ bá tìlájẹ bá tuntun rẹ àwọn irun àwọn àjẹ ni wọn wálẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ àìbí sínú àjẹ ni. n ah, tó fojú tèmi náà rí kékeré kọ ọba ń po gángbà mo dínú ilé yìí kì lójú ah ọ̀ya wèrè gan mi ọ̀jọ̀ gbádùn ni ó tàbátí àdàmú bùjọ́ ni báyìí àtọ̀sá dòru tọ́ba kí wọn lọ tọ́ndọ́ nígbà lọ́yìn hù tọ́ba dòru mọ́ sàtàbáyàdà bíi seventy two seventy one sorry seventy one bàtà ní bùjọ́ ni àbílẹ̀ àbí bá mọ wájú tí mo wá àrẹ balẹ̀ ní wọ̀ọ́mù ìwọ kẹ ọlọ́run ọgbọ́ ọ̀lọ́ rẹ ọlọ́run tó gbẹ èmi lọ rẹ tọwọ́ ọlọ́run jókòó mi ọ̀rọ̀ àbáyé ni tó fi gba musa lọ farao ojú ẹni mọ̀lá ojú ẹni mọ̀lá àrètò. Tọ́míwá Tọ́míwá Tọ́míwá àkọ́dé ó ti dé òun mi tó àbẹ mo pọ̀ gún mi. mo ráyọ̀ owó ti gbówó dé. owó ẹ. títúlú níbo ló ti rówó owó ń kò mí nì àwọn ni mo jí gbé ṣé kò ní lẹ́yìn báyà. wájú ló máa ní ẹni òṣìwò ó dé kó máa sọ rárá rárá sẹ́yìn. wájú ṣé o ní oní passport. mo ní passport méjì èyí tí mo lò kù tí mo fi fẹ́ o fọ́ọ̀mù lẹ́sìn mi. ọ̀dẹ̀ ni ẹ́ ìtìwọ olókùn tó fi fi lẹ́sìn ó bá fi fi jàǹbù ṣé ìyẹn ló ń bẹ sọ ni ṣé ìyẹn ló fi ń travel ni àbí international passport. ṣé ó yàtọ̀ sí ìtẹ̀mí nílé. kò yàtọ̀ ẹni má wọlé a máa ṣe fún ẹ nínú owó owó tó pọ̀ sí i. Ah. owó èyí gan-an kò padà yí wa nílẹ̀. owó yẹn dà. mo ní mo bu ni. Ah, ni ẹ́. Hmm, ten thousand. Hmm. mo bu ni. Hmm. mo bu lóòótọ́. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ ṣé owó yìí ṣó tún ẹ ṣe passport ká tó sọ pé o máa fi travel. ọ̀dẹ̀ ẹlẹ́ni tẹ̀lé abẹ́fẹ́ o ṣáàpù àtúntò fake money. o kọ dáadáa rí i ẹ kọkọ jù bẹ́ẹ̀ lọ. Ah. irú lóńgbò ni. ẹ kọkọ jù bẹ́ẹ̀ lọ. ìtúrú bóyá o máa tún ṣe. má wọrí kí ìtúrú tó ṣáàpù tó rìn jù wàá padà lọ lé yín sìn títí tí ìyàwó ẹgbẹ́ tó bá fi fún ẹ poison tó bá fi fi dáhùn nítorí pẹ̀lẹ́ nítorí ó dàgbà. má lọ lé yín. gba lectures lọ́wọ́ ẹ̀ṣọ́ ti gbọ́. má lọ lé yín jọ ọ̀dẹ̀ wọ́n wá tẹ gbé wá mú má wọ̀rí jẹ́ kí n gbé dání wàá padà lọ wàá lọ bù sí wa kò yẹ gbà so wàá rí nǹkan tó máa ti bọ̀ kó tí sàmà jẹ́ kó pọ̀ ju ilé lọ jẹ́ kó pọ̀ tó dà ó máa tó ẹ kò ṣàpéyẹ. ìdùnnú ìdùnnú dá bó ṣe wà yìí kí ni èrò ọkàn tí ẹ tó fẹ́ fún ẹ jẹun iṣẹ́ tó fún ẹ jẹun àti pé kí lọ̀gá gan ṣe lórí ọ̀rọ̀ rẹ. ṣé wọ́n ṣe máa jí láàárọ̀ tí ọmọ fọṣọ tọmọ gbálẹ̀ tọmọ nu bàtà ọkàn mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni tọmọ dáná oúnjẹ ṣé tó fẹ́ fi gbogbo ìgbésí ayé ẹ̀ sínú. kẹ̀dẹ̀ máa wò kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o dáàdì àti mọ́mí wọ́n ti fi mí sí lẹ́sìn. wọ́n fi ọ lẹ́sìn ayé mọ̀ o wọ́n fi ọ sí jẹ́lósìmí ọwọ́ àníyàn fi ọ lẹ́sìn ṣé ọmọ tí wọn ò ṣe máa lọ sọ sí jẹ́lósìmí tí wọ́n náà lọ ẹ́ tí ń lọ sùkú one million naira pàtàm wọ́n á fi wọ́n lẹ́sìn ìwèrè kan kó o lè máa sin ọmọ tí wọ́n ọgbọ́n èbó ni wọ́n lò fún ọ ọ̀sán táàsì sí ọ̀pẹ sọgbọ́ sọ fún ẹ pọ́n fẹ́ lọ sùkú pọ́n fẹ́ kàwé pé kankan bí pọ́n ah, bá kàwé dáadáa tọ́ ọmọ tó ń ṣe ni aṣọ ìwé ni máa ń bí aṣọ inú àgbà báyìí àìkàwé tí a ń jẹ́ káwé dó lẹ́nu ọ̀nà yìí èmi náà sì bẹ̀rẹ̀ lọ sùkúù ní ti ń kọ sí sí ẹ̀kọ́ àgbà tí wọ́n mú ẹnìkan wọn nu fámìlì yìí tó wà mọ̀ tilẹ̀kùn yes sọ fún ẹ pé gidi lọ bẹ́ẹ̀ lọ mo fẹ́ kàwé mo fẹ́ di dókítà mo fẹ́ máa gbóhùn yàn lábẹ́lẹ́ sọ̀kìsọ̀kì ọgbọ́ kò sọ fún ẹ nu all right. ọkọ̀ ọmọ kan tí mo like ládùúgbò anytime tí bá ti ń jáde mo máa ń wá nǹkan kan fún un nígbà tí mo rí pé mo ní problem kékeré kan ni mo bá lọ bá mo ṣàlàyé fún so ó wá sọ pé tí bá ti dọ́dọ̀ yín bí solution máa wà sí problem tí mo ní. ok ṣẹ́yìn ni mama ti túnjí sọ ẹni lóòótọ́ ó pè mí but mi ò fi bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó ń sọ lórí fóònù abẹ́tà kẹ́ ṣàlàyé fún hansen sódà kí gbogbo wa fetí gbọ́. Eh, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọmọ kan tó ń gbé lọ́dọ̀ mi ọmọ yẹn ṣẹ̀ mí gidi gan ni mi ìwà fẹ́ bá directly mo fẹ́ bá indirectly so mo fẹ́ kẹ́ wá bá mi bá madam irú ìbárí wo nìyẹn torí pé ìbárí tá à ń sọ yìí ó pọ̀ oríṣiríṣi ṣé ká gé lápá ni àbí ká gé lẹ́sẹ̀. Ah, ah, ah, kí ló dé kò lè tó yẹn rárá rárá ẹ má ṣe yẹn ẹ jọ mo kò fẹ́ kẹ́ bá mi ẹ mọ̀ ẹ bá mi nà ẹ nà dáadáa kẹ́ dẹ́rùbà kẹ́ kẹ́ ẹ mọ̀ káyé ìjagun kẹ́ kódà kókó sákúrò nílé mi then ẹ bá mi tẹ̀ mọ́ létí pé kò gbọ́dọ̀ dé àdúgbò mi láíláí àti láíláí mọ́ nǹkan tí mo fẹ́ nìyẹn jù. ìyẹn náà dáa bọ́ọ̀ sọ ma pé ṣé ló fẹ́ fún wa ṣe ó máa ná ẹ lówó á ná ẹ ní one fifty k. Ah, ah. kí ló dé one fifty thousand ìyẹn náà pọ̀ tẹ́ bá fẹ́ pààyàn kọ. ó gbọ́dọ̀ pọ̀ ká ló pa nísìnyí àkànfọ́ nìkan lórí bọ́ nínà kákàn pálápàá sára ìyẹn iṣẹ́ nìyẹn o get ká tó nà nídìí ká tó gún láyà ká tó gún gbogbo ẹ a máa fẹ́ kí ẹ̀fù forí ẹ ká máa lọ fọ ní kókó máa lọ kú iṣẹ́ ló fẹ́ fún wa ṣe fún wa ní one fifty. ẹ wo ìwà ọkọ mi ẹ jù tó lè Ọlọ́run ẹ gba hundred lọ́wọ́ mi ẹ jù. mama. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe kàn. nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé màá make sure pé mo ṣí main door ilé mi mo ṣí ilẹ̀ so bẹ́ẹ̀ ṣe máa dá yàrá tọmọ yẹn wà mọ̀ ni pé iná yàrá yẹn máa wà ní títàn ibẹ̀ lọmọ yẹn wà. ṣẹ́gbọ́n. Uh, yẹn náà náà sí wàhálà. máa ṣe ọ̀sán ìyá èmi ọmọ tó bẹ́ẹ̀. ọlọ́kọ́ mi sì ní yíyọ. ṣé o need anything. rárá màá mi nídìí kankan ma. oṣù ọkọ wà very okay. bẹ́ẹ̀ ni màá mú wa okay ma. Oh, that's good. Um, anyway mo ní kí wá sọ fún ẹ pé mi ò fẹ́ kópa náà yàrá ìlàlẹ̀ eh, bó ṣe máa ń pa tẹ́lẹ̀ yẹn no i don't want it tonight mo fẹ́ kí everywhere bright. Hmm? mo ti gbọ́ ma. má gbàgbé o. Yes, ma'am. This is all my call right there. Ọ̀nà akẹ́kẹ́ máa yẹ, orí jẹ́ lẹ́jà fi ń labú pọ̀ sí. ọ̀nà gbàgẹ̀gẹ̀ má yẹ orí jẹ́ kí n ráyé yẹ. ibùdó ire lọ́lọ́kọ̀ mi lọ ní tirẹ̀ mo ti wù orí nílé ayé. kalẹ̀ o ẹ kalẹ̀ o àṣẹ ẹ sà ẹ kalẹ̀ o èmi ni sà láti bo láti ilé wa ni sà. ẹ kalẹ̀ o ẹ kalẹ̀ sà. tálẹ̀ bèrè. ọ̀nkú la wá rí. ọ̀nkú. bẹ́ẹ̀ ni sà. ṣé o sí. àwọn náà ní kí n wá a ní appointment kan ni. lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni sà àwọn náà ní kí n wá. ọ̀gá yẹn ní kẹ́ wá. bẹ́ẹ̀ ni sà. ọ̀gá yìí sì gbàlejò alẹ́. Àǹtí tù mí. Mori, what happened? <laughs> I'm scared. Scared? Why? I don't know. I'm feeling somehow. It's dark in my room. And your room is bright. I want to sleep in your room. <laughs> You can, sleep in mine. What? Mori, o so sùn síbí báyìí o. Mummy ma bínú. Ara wọn ò ní bínú ó ṣọ̀pẹ́ mọ́mì ní bínú. Mm. ó kì í rí àwa sùn máa nígbà máa wò táwọn arí pé ìbọn ni wọ́n gbé lọ ìbọn lágbára ni ìwọ ah, ìjẹ́ wọlé báyìí wọ́n gbé mi ní gíà wọ́n sì dì mí lọ́wọ́ báyìí wọ́n sì di ọwọ́ mi rè wọ́n gbà fóònù lọ́wọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ eh? lọ́gà ń gbọ́n àwọn fóònù mi o àwọn fóònù mi mi ah kí wọ́n tán kí wọ́n tán sí jẹ́rẹ́tọ̀ jẹ́rẹ́tọ̀ rè ń tàn wí wọ́n tún di ẹsẹ̀ mi o àtẹ̀sẹ̀ àtọ́ wọn ti bọ́ báyìí mọ́ àwọn báyìí nígbà òkè máa gbójú òkè báyìí wọ́n ní máa wò kékeré máa kéde ní ìmọ̀ nǹkan kẹtí kìí bá. Ah. no wonder aunty tunu that's why i came to your room last night i was scared. Eh, ó tọrọ ni ah, àfi bí mo ṣe rí tó wọnú yàrá mi tó lóun fẹ́ wá sùn yàrá mi ah, ẹ̀rù kọ́kọ́ bà mí ó lẹ́rù tún bò òun. ẹ̀rù kí ni bà ẹgbẹ́ wọn fún ẹgbẹ́ wọnú lé wá ní tí wọ́n bá gbádùn yàrá rẹ̀ gbogbo tí sikẹ́ sikẹ́ sikẹ́ à wọ́n gbé ọ lọ ní ransom lọ́gọ́ mọ̀ san ransom lọ́mọ san kí wọ́n tó gbọ́ padà mi ẹ wá wa o ẹ wá o gbogbo ohun táwọn sọ ẹjọ́ mọ́ bí o tí ara àtàbà bí pé ṣé o lè wọlé ẹ pé lóòótọ́ o lè wọlé ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọdẹ èmi mo lé wọn lọ kẹ́ni mo fogun bá wọn tí wọ́n jẹ́ mo kó gbálẹ̀ ní ọlọ́wọ́n gbálẹ̀ dé ẹnu ọ̀nà gate estate ni ǹjẹ́ sọ fáwọn yẹn nu o ǹjẹ́ sọ fún wọn yẹn o ẹ má sọ pé wọ́n ṣe mí léṣe ọ̀nà mi kọ́ o ẹ mm. sọ fún wọn. ẹ̀yin tẹ́ sọ pé wọ́n dìyìn lọ́wọ́ wọ́n dìyìn lẹ́sẹ̀ báwo la ṣe máa parọ́ pé ẹ̀yin lẹ fògùn lé wọn lọ. mà dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé bí àwọn ará bí ò bá ṣe na ọmọ mi pa sínú ilé nìyẹn kò má dá kéèyàn máa ṣe ká o mo ṣe gbọdọ̀ mọ̀ pé mi mọ ọmọ ṣe wọ lóhùn jésù ṣeun in fact better ó ta tàkì se fi ọmọ yẹn lẹ kó tó kó tiẹ̀ bá mi kí fílẹ̀ kó máa ṣeranu kó máa ṣòṣì ẹ̀ bó bá yá ọlọ́run tí mò ń sábà mi lè lọ fún rẹ̀. lẹ́jà hmm. fi ńlá bójá ọ̀nà bá kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ ráyé gbé ibùdó ire ọlọ́kàn mi lọ ní tirẹ̀ bó ti wù ú orí ilé ayé máa là lóyọ. ṣé wọ́n ṣàṣeyẹ wọn kan lè ṣẹṣẹ rárá o wọn ò ráyè wọlé o ọpẹ́lọpẹ́ Ọlọ́run. bíi ti báwo. àdúrà gbígbà dá o ká ní pé kì í ṣe pé wọ́n múná lọ ni ohun táwọn wí ìkọlà bá máa wí o. Mm. Ọlọ́run ló máa yọ a jẹ́ pé ọkùnrin láti wà very careful nìyẹn o torí tórùlé ò bá gbàbọdè àṣírí àgbà ò lè tú o. ah ìfẹ́ má bọ̀ má bọ̀ o ti gbọ́ kí ló ṣe ah o lè má wọlé àwọn tún ah díẹ̀ ló kú bẹ́ẹ̀ wọn bá rí èpò. Hmm. ṣé wọn ṣáàṣì kọkọ fún ẹ. o ṣọ. ìtù wo àforítìlẹ̀ bọ ògùn sórí ẹnu tó ń de àtẹ́lẹ̀ ni tó bá di ọ̀la ó lè padà wá jata kò dẹ̀ sẹ́ni tá a máa bi tí kò ní rí rí sórí wúrà tí gbogbo wa ń gbé tá ń kẹ́gẹ́ gẹ̀gẹ́ sí ó ti gbanú náà kọjá rí kódà MKO Abiola tí a gbọ́ nínú ìtàn pé ó ti fìgbà kan lówó tó lọ́lá tó lọ́rọ̀ òun náà ti jẹ̀yà rí dáadáa kó tó di pé ìgbà padà wà rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ẹni tó lẹ́sìn lẹ́ẹ̀kan lẹ́nìí náà tó bá ní kóun náà wá ròyìn nǹkan tígbà ti fojú ẹ̀ rí á rí wí á rí sọ ọ́ nǹkan tèmi kàn máa sọ fún ẹ ni pé ìpamọ́ra àti sùúrù ó lèèyàn fi ń lọlé ayé tó fi ń yẹ̀yàn o ìtùnú ọ̀rọ̀ ni tọ̀run wá sọ fún ẹ̀yin o kò sí ìhàn tó ṣojú oró tí òṣù ṣe bàtà rẹ̀ ìwọ ló máa fi sùúrù sọ̀rọ̀ yìí o. Hmm. láfikún ohun títàn mi wà tí mo ráyọ̀ sọ ìmọ̀ràn tí máa gbà ẹ́ wípé ó fẹ́ kó o ti àtúnjẹ́ lè ní o ibi tó ń lọ lọ́la ni mo fẹ́ kó o ṣeré ìkẹrẹ tó da ayé ọba lénìí ó ti wà láwòsàn tipẹ́. ọ̀rọ̀ tí ẹ sọ gbogbo ẹ̀ ni mo kúkú gbọ́ ó ṣe iyebíye létí mi ṣùgbọ́n èmi ni nǹkan ń ṣe èmi ni mo mọ ibi tí wọ́n ti ń jó mi ẹ ṣáà bá mi gbélé abẹ bá mi gbélé ni. ìtùnú lóòótọ́ la àbẹ̀ délé a ti mọ̀jẹ̀ sí kọlà ò lè múró tí àdàgbà kọlà jẹ ọjọ́ tó dẹ̀ búra lẹ́nu ó pẹ́ títí tí máa mọ́lẹ̀ náà ni. you ní charitable foundation ló ń wí pé tí a bá jẹ́ tí a bá jẹ́ ká san ẹkù ìròrí tó pé bàbá ẹ pẹ̀lẹ́ o. dá foundation sílẹ̀ ni. àdálẹ̀ àwa bíi márùn-ún báyìí ní tá à ń kóra wá kiri ọlọ́mọ jẹ́ àìjàmbá mọ́tò. ẹ sọ fún wa pé ní tálẹ́ǹtì kankan ah. mo ṣàrí pé ẹ̀ ń kọrin kálẹ̀ sọ fún mi màá introduce yín sàbúrò mi Don Jazzy ẹ jọ máa dòrò gbogbo ẹ̀. àbí kó máa dòrò singing bẹ́ẹ̀ um, ẹ pẹ̀lẹ́ anyway baba uh, mi àti ìyàwó mi à ń travel à ń lọ sí uh, wedding Yinka. Yinka Fatusin ọ̀rẹ́ mi. Ah, tí wọ́n wà London wọ́n wálé. ó ti wálé mm, ó ti wálé fẹ́ ṣe wedding ẹ eh, ṣé ibẹ̀ wá ni mo yí ọmọ gbà lọ sùkúù báyìí ní àbíkúta. Ah, ah. bébì ó dẹ̀ sọ fún mi pé ó ṣe interview fún máa yìí kó tó gbà sílé a ah, ò ṣe bàbá yóò ní làákàyè náà bíbẹ̀ kọ́ wọn ni máa béèrè pé ṣé ọmọ máa gba wedding lọ sí school eh? ẹ orú béèrè wo nìyẹn ṣé ní jọ friday lójú yín àbí ní dàbí weekend ni. Mm, mm. no understand uh, anyway um, ẹ má dá lóhùn ṣe ti gbọ́. àmì ìjẹ́rù torí ti yàn. ìtùnú máa lọ mọ́mọ́ yẹn ń skul tẹ̀ á dẹ̀ máa mọ̀ bọ̀ ní. ó bẹ̀ tán ẹ wọ́n wá wá wá wá wá mi wá mi sọ gbọ́n tó dàtọ́ náà sì fẹ́ tó jáde. ẹ mo gbọ́. ọgbọ́ wọ́n ní gbogbo tí n bá fẹ́ ni kọ́ ọmọ fún mi o ò sì gbọ́dọ̀ mọ̀ sí. bẹ́ẹ̀ ni. ó ti tán wọnú lílọ kọ́ lọ dá oúnjẹ kó gbóúnjẹ wá ká jẹ́ kò sì gbọ́dọ̀ mọ́ dùn. ok ẹ wá wá wá tún wá wá mo ní àwọn aṣọ bíi méjì kan tí ọba ń fọ tó bá fọ tán ọ sá tó bá sá tó gbẹ ọ wà lọ ẹ wo iṣẹ́ tèmi ò débi pé kí n bá yín fọṣọ o iṣẹ́ mi ò débẹ̀ rárá ah, ah, ẹ ṣe máa kaṣọ yín fún mi kí kí n bá yín fọ torí kí ni mi ì lè fọṣọ ti yín o ah, eh. mi ì lè fọ o. sọ gbádùn dúró ńgbà tó gẹ òsì ní tọmọ òsì ní aṣọ ta ló fẹ́ máa fọ̀ náà ẹ o tó bẹ́ẹ̀ wọn ò bí ọdá kọ́ máa fọ̀. ẹ wo mi ò lè fọṣọ yín aṣọ ọ̀gá ìyàwó ọ̀gá àti tọmọ nìkan ni mo lè fọ̀ wọn ò ní kí n máa bá yín fọṣọ tó bá yá yín ẹ kó àwọn aṣọ tí yín ẹ kó ìwọ ọ̀kẹ́ ẹ̀rọ ìlàjọ wa tí bá wọn bá máa kẹ́ ẹ́ sí méjì báyìí ọ̀gá ọ̀bẹ wọ́n bọ̀ bí iṣu tí máa kẹ́ ẹ báyìí tí máa mú ẹ báyìí. Hello yes ta nìyẹn doctor doctor wo ah, èmi ni èmi ni akínpàlù kí ló ṣẹlẹ̀ yé níbo. ẹ̀yin náà irú kíni kí àti pẹ̀lẹ́ ní accident kò cut kò fracture ó dẹ̀ kú. ifá dókítà wọn accident yẹn pọ̀ gan-an ni o dókítà bí wọ́n ṣe bọ́ sílẹ̀ bá tí wọ́n rìn síwájú díẹ̀ àtọkùn àti ìyàwó àwọn méjèèjì wọ́n tó tó ń bọ̀ ní ọ̀dà sàdúrà clear ọ̀dà. ní inú bíi tó wa náà ló ti rí ogun yẹn láì sọ fún yín pé adó sì máa yàn. dádì dádì fún dádì fọkú ọ. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣẹ́rí ìyàwó ẹ̀ tiẹ̀ no response to treatment ọ̀dọ́ ó ní smile ojú but that she was positive about her wọn wà okay. Yeah. Oh. Don't be good. lọ̀rọ̀ Elédùmarè ní tí ó ṣe òní ṣáìṣe láti wáyé parí náà láàrin ìyá Mọ́rírì ìyá Mọ́rírì ṣé tọ́rọ̀ náà bá ti wá látẹ̀mí lọ bó ti jókòó tó mọ̀ sunkún níwájú wa náà rí. dúpẹ́ pé ìgbà ò fọ́ ìgbà gbóni ìgbà ọ̀gbọ́n ṣe ń bomi lódò mo ti ẹ̀ dúpẹ́ ìgbà ah, Elédùmarè mo dúpẹ́ òbí ah, mi báyìí. báyìí dúpẹ́ tó pọ̀ ká dúpẹ́ pé lọ́run tẹ́lẹ̀ yóò síwájú tó níwájú yóò sì padà wá sẹ́yìn ẹ kò ríire. ìbọn gàárì ah, ọ̀gá ọ̀run jọ mí lójú púpọ̀ ẹkú ẹ sì tún jí ah, kọ̀ọ̀kọ́ mọ̀ nínú kéèyàn orí kọ́kọ́ rírú orí ọ̀fẹ́ tẹ́ rí ọpẹ́ ní fọlọ́hún ẹ madam ẹ wo ẹ mọ̀ sunkún mọ́ ẹ mọ̀ sunkún mọ́ lágbára ọlọ́run ẹ tún fẹsẹ̀ yín méjèèjì rìn bíi tiwa yìí lágbára lọ́wọ́ ọlọ́run ẹ mọ̀ sunkún ah, ah, oríire oríire ọ̀tún bọ̀rọ̀ jẹ́. two naira kò ló máa jẹ́ mẹ́. mo ní kò dìde kó gbóúnjẹ lọ sínú yàrá ẹ̀. tún máa pa yín abẹ́ ẹ̀ ń ronú ni dáàdì tí ní kẹ́ má ronú mọ́ ọ ẹ wò mo sì ní ìgbàgbọ́ wípé ẹ sì máa fi ẹsẹ̀ yín padà rìn nítorí náà ẹ má rọra yín pin o ẹ sì máa dìde ẹ jẹ́ kí n lọ gbóúnjẹ yín ṣe ṣe ẹ jẹ́ kí n lọ gbóúnjẹ yín ẹja fi ọ̀nà bá kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ ráyé gbé ibùdó ire ọlọ́kan mi lọ ní tirẹ̀ bó ti wù orí ilé ayé máa lànà yọ orí ẹja fi làbẹ̀jà. Tọ́míwá báwo ló ṣe wá pẹ́ tó yẹn ṣé o fẹ́ ká lè fún lẹ́sìn ni in fact ó ṣeé ṣe kí lẹ́sì ti bẹ̀rẹ̀ gan. má bínú wo mo sáré lọ get àwọn gift yìí ni torí tí má ní ká dúró dìgbà tá a máa parí lesson ó possible kí lẹ́ẹ̀ lè ti ṣú mo mo lè má wá ibú àti get mi mo dẹ̀ lè afford láti miss ẹ̀ jọ má bínú. kí ni àwọn nǹkan tó ń ra gan kò dá mi dúró síbí báyìí. ó nǹkan tí card provision kí ló fi gbogbo lè ṣe. ṣé wo mọ̀ pé ọ̀la ni mother's day ni and i'm going to spend the day with my mom gbogbo gift yìí ó yẹ kó mọ̀ pé wọ́n máa sọ pé ìyá ni òrìṣà tó yẹ ká máa bọ̀ torí ìyá ò ṣe parọ́ nítòótọ́ yes na ṣùgbọ́n èmi máa ń rí ọjọ́ yẹn mi very special day tó yẹ kí gbogbo ọmọ fi máa appreciate effort ìyá wọn lórí wọn torí tí kò bá sí ìyá wa kò ní sí bíbí tiwa wo in fact tọmọ gan bá ra ogún mọ́tò tó tún wá ra ọgbọ̀n lé pẹ̀lú orúkọ yẹn kò tí tó gbogbo wàhálà táwọn ìyá wa ṣe ń tò ìṣe ìwọ òun mo ó pé o ti ra ti mú mi tó máa fún mi tó bá dẹ̀ jẹ́ pé o ti make sure kó lọ ra kò sí bó ṣe lè kéré tó make sure kó fún mi lẹ́bùn hmm? mo ṣàmọ̀ pé máa kọrin pé ìyá ní wúrà iyebíye tí a fún Ìtumọ̀ kí ló ṣe tó já mọ́? mo ní kí ló ṣe ẹ́ tó jánà mọ́kọ̀ lẹ́nu. mi ò ṣe ní jánà mọ́kọ̀ lẹ́nu. nígbà tó jẹ́ wípé ọ̀la ni gbogbo ayé ń celebrate mother's day èmi mi ò dẹ̀ níyàmọ́ láyé inú mi ò bá dẹ̀ dùn tí n bá lè rí ẹ̀bùn kékeré láti gbé lọ síbi grave màmí kí wọ́n lè mọ̀ wípé mo celebrate wọn ní ipò òkú mo dẹ̀ mọ̀ wípé ibikíbi tí wọ́n bá wà inú wọn máa dùn sí mi pé àwọn fi ọmọ sílẹ̀ láyé mi. pé tí àwa bá ní ìgbàgbọ́ bí kórè mustadi. a ó pàṣẹ fún òkè pé kó ṣìdí mọ́mí mo ríre yóò sì ṣìdí bẹ́ẹ̀ ni. ọjọ́ pọ́pọ́ ìgbọ́jà kìíní yòyò ọjọ́ wèrè kí ọjà dàgbà kí ọjọ́ kí ọjà ní o jàkìíní yòyò. What are you gba ẹ̀sùn ìwà tí akẹ́kọ̀ọ́ tí ó wù sí ayé ní èyí tí ó ti òkùnfà ikú rẹ̀. Yàgì ní yòlò, ó fẹ́ fún ọ ní ọ̀rọ̀ ẹ̀sán tó fi lọ fa èkú sí ìdílé akẹ́kọ̀ọ́ àti àwọn ọlọ́mọ rẹ̀. Tí akẹ́kọ̀ọ́ ọ̀bà kú, ọ̀bọ̀dọ̀ rẹ̀ yọ ọ̀fẹ́ sọ yóò fún ọ ní akẹ́kọ̀ọ́ títí tí ó fi gba ìjọba akẹ́kọ̀ọ́. kò sí sà. a ṣẹ̀ṣẹ̀ fi ìran yìí ràn mí dájú ṣáká báyìí ni tipẹ́tipẹ́ ni mo ti ń ríran yìí báyìí báyìí lórí arábìnrin ṣùgbọ́n mo dúpẹ́ lénìí wípé olúwa fi hàn mí dáradára nítorí pé amúmirí ògo ìdílé arábìnrin tó fi há sí para wèrè tó túmọ̀ sí pé a gbé ògo ìdílé obìnrin yìí sí ọwọ́ wèrè kí obìnrin tó tó lè jàjàbọ́ ìyá mo rí rè á láti gbàdúrà gidigidi láì ṣàárẹ̀ torí ó fi ara nù yín. pásítọ̀ ó tún fara nù mí. bẹ́ẹ̀ ni. pásítọ̀ ìjọ nítorí ọlọ́run ẹ ṣàánú mi ó fara nù mí ó fara nù mí tẹ̀yìntẹ̀nu mọ́ látọjọ́ ọjọ́ yìí ẹ̀yin náà ẹ wò mí ẹ wo bí mo ṣe dà bọ́sítọ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹjọ́ torí ọlọ́ ẹ má wò mí ràn báyìí ẹjọ́ torí ọlọ́ nítorí ọmọ ara mi tẹ̀ ń parí mi mi mi mi mi mọ kò yé mi pásítọ̀ mi rẹ tí mo jẹ. mọ́mí mo rírì. kí kí ẹ nígbàgbọ́ olúwa máa gbàkóso. ẹ wo ibi tá a wí ládé yìí o hmm, ibi tá a ń lọ gangan ládé yìí ṣe rí màmá olódò nù ọmọ màmá olódò rè ẹgbẹ́ ra wọn la sí wọn sí ẹ màmá nù ọmọ rè ibi tá a sí wọn sínú ẹ báńkẹ́ nì ẹ̀gbọ́n ti tèmi ni wọ́n. ẹ ṣe gan ẹ ṣe gan a dúpẹ́ lọ́wọ́ yín ọdún àjìnà síra. ẹ ṣe bá mi. Hmm. ọlọ́run àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. àmín. ìtùnú. Uh, ṣe nǹkan tó fẹ́ ṣe. mo dúpẹ́ dáàdì pé ẹ mú mi wá síbi tó ń sin ìyá mi àti ìyá ìyá mi sí mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ big daddy pé ẹ tẹ̀lé mi wá síbi báyìí láti wá ṣe ẹ̀yẹ fún ìyá mi lónìí tí wọ́n ń ṣe Mother's Day káàkiri gbogbo àgbáyé. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà sà mọ́mì mo ríre mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run á jẹ́ kí ọdún kò jìnnà síra. ìyá mi ọmọ màlá ò pé. Unreal. Happy Mother's Day. Surreal. Diba? mm, it's okay. It's okay. It's okay. It's okay. Mommy. tá a wá yìí ni wọ́n ń pè ní ìlú arére. bẹ́ẹ̀ ni arére mọ́kàn ìlú wa ni. ìlú arére mọ́kàn la wà yìí. olúwa wa orúkọ ẹ̀ mà níyì tó ìlú arére mọ́kàn. àbí báńkẹ́ tẹ̀ ń sọ yìí ṣé kì í ṣe ọmọlé alákà. ah bẹ́ẹ̀ ni ah. Adébánkẹ́ ọmọláyé gbadémọlá ò pé òkè mẹsì àgbò. a ní jẹ́ mẹ́sì àgbò kámọ́lá gbòǹlé kí ló dé tẹ mú oríkì ilé wa délẹ̀délẹ̀ báyìí. máa mọ ọ̀hún láti mú ṣe bí Bánkẹ́ rè ọmọ ẹni pupa tó ń gbé yan pupa falẹ̀ lóko. báńkẹ́ mm-hmm. mo nílé rẹ̀ lọ́la mọ́ bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti ibi iṣẹ́ wa lẹ́kọ̀ọ́ mo dẹ̀ ní láti yọjú sí wọn. ẹ ẹ sọ yẹn fún mi tẹ́lẹ̀. ọ lóòótọ́ ni èmi náà mọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe ń sọ fún mi. ó dà tẹ bá wá lọ ìgbà wo lẹ́tù padà dé. Hmm, àtọ̀sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀. bẹ́ẹ̀ ni. Ah. ṣé èèyàn wa ti pẹ́ jù báyìí torí mo ti ṣàlàyé ọ̀rọ̀ yín fún ìyá mi wọ́n sì láwọn fẹ́ rí yín. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé tí bá padà dé nìyẹn. tí bá padà dé. ó dáná kò burú ẹ ṣáà má pẹ́ dé. Hmm, tí n tó wá lọ láọ̀la máa rí ọ. Ah! Ah! ẹ̀gbọ́n ẹnjiníà ìka máa ní yín o kí ni mo ṣe ìka ìgbà tí mo ti rí yín náà bẹ́ẹ̀ ti dé mo ti rí ìka lójú yín ìka ní yín o tí yóò bá rí ejò báyìí tó rí yín ó yẹ kó pa yín kó tó pejò ni. bẹ́ẹ̀ni ń tẹ́ ẹ ṣe pọ̀ ẹ sọ pé ẹ̀mọ́ tẹ́ ẹ ṣe ni ìka gidi ni yín ṣé ńgbà tẹ́ ẹ fẹ́ gbọ́n mi lóyún tán tẹ́ ẹ sá lọ kí ló dé tẹ́ ẹ sá lọ ẹ sọ fún mi. mo rí pọ́rọ̀ yìí yẹ ń ó yẹ lóòótọ́ ni ni èmi àti ẹ̀ ń ṣeré kọ̀kọ̀ nígbà náà àmọ́ mi ò mọ̀ọ́mọ̀ ṣe é mi ò ṣe intentionally eré ọmọdé làjọ ń bára wa ṣe lóòótọ́ lẹ́yìn ìgbà tẹ́mi àti ẹ̀ kọ lóra wa ó sọ fún mi wípé òun ò rí àlejò mọ́ mo mí nǹkan oṣù èmi dẹ̀ ń rò pé bóyá ọjọ́ orí ẹ̀ tó kéré ló ń dà láàmú ni òjò mọ ohun tó ń sọ adẹ fọ̀rọ̀ náà ṣẹ̀rínrín mo fi ṣàwàdà kò pẹ́ kò jìnnà iṣẹ́ tèmi ń ṣe nígbà náà ó dẹ̀ gbé mi lọ sí branch wa lẹ́kọ̀ọ́ àdàtú ọ̀sán. síbẹ̀síbẹ̀ náà ẹ ṣe dáa tó ah, ah. ẹ̀yin lè wò ó nígbà tí iṣẹ́ wa gbé yín lọ kí ló dé tẹ̀ padà wá kẹ́ wá bẹ̀ wò ó dáa ó dáa. nígbà tí kò ti sí nǹkan bẹ́yẹn mọ́ àmọ́ bá ṣe lè àbí ọmọ àwọn ọmọ ní ẹgbẹ́ adé lórí ọ̀la ọlọ́run ló délẹ̀ yìí o. ẹ ní sùúrù ọ̀nkù ah, dáàdì wà lẹ́ńtẹ́ sọ̀rọ̀ sí báyìí náà. ẹ̀yin bá gbọ́n tẹ́ ṣe ẹ mọ̀ pé kì í ṣàgbàlagbà ni wọ́n. ǹjẹ́ yìí mọ̀ pé oyún tó ní lọ́jọ́ náà lọ́ọ̀ kì í ṣe pé bóyá ó jẹ́. bóyá ọ̀pọ̀ àbóyún yẹn ló ní lọ sọ́run. ọlọ́run ò jẹ́ ẹgbọ́n mi bímọ. ó bímọ. bẹ́ẹ̀ ni máa ẹ ọmọ wọn ò tiẹ̀ kú ọlọ́run ò sì ní ipa yóò dàgbà yóò dògbò bẹ́ẹ̀ mo wí fún yín ṣé ẹ rọ́mọ ọjọ́ náà lọ́hùn lẹ́yìn fẹ́ gbọ́n mi lóyún tẹ́ sá lọ lé lórí òun rèé o. ẹ mọ wulẹ̀ lọ bẹ mọ wulẹ̀ wò bẹ tí ń wo òun àìgbọ́fọ́lá wókè kò sí fákan para ọmọ òun rèé ìtùnú ni. I'm sorry, Daddy no bitu. Yeah. Wow. Wonderful. <laughs> Ṣé mo tẹ̀ ń wo dadi. àbí tùnú mi wà bí kò àbí wò. làlá. dadi. bàbá dadi. bàbá. wọ́n máa ń sọ pé ẹ̀yin lẹ bí tùnú nìyẹn. kò yé mi ìgbọ́yà àwọn ọmọ tó ń sọ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ mélòó ní ìtura sọ tí ń parọ́ nírú mi. sísá ìlọ mi ni tùnú. èmi ò parọ́ ọmọ tẹ́ ẹ bírè òun ni. ìtùnú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo bí ṣé pé àbúrò mi nìtún bẹ́ẹ̀ ni. wo ìtùnú bàbá rẹ bàbá rẹ tó mọ ń béèrè bàbá rẹ rè o ó jẹ́ tètè lọ so mọ́ bàbá tó bí ọlọ́mọ ni. ẹ̀rí bí ọlọ́wọ́n bá gbà lọ sí wa báyìí. òkè ni sọ́mọ ni bàbá bá wà. jàkíyàn lọ́wọ́ ti dé o. jàkíyàn lọ́wọ́ ti dé o kò ti dẹ́ o ìjà kì í yọ̀rọ̀ kò ti dẹ́ o. ilé tún ti wá. ìjà kì í yọ̀rọ̀ kò ti dẹ́ o. ìjà kì í yọ̀rọ̀ kò ti dẹ́ o. ẹ ẹ ẹ ẹ mẹ́ta ẹ sọ́dọ̀ dọ̀ mi àní ẹ mẹ́ta ẹ sọ́dọ̀ dọ̀ mi. no no no no má ṣe má ṣe báyìí ẹ wo má tún ṣe báyìí ẹ bí báyìí o má ṣe báyìí ẹ bí báyìí o. ẹ má kọjú ẹ sí. ọjọ́ ti pé òní lọ́jọ́ pé o òní lọ́jọ́ pé o. ọjọ́ kí ni onílọ́jọ́ pẹ́ o. yé dadi yé dadi. Bá mi gbé wọn jọ dádì eléyìí ah, dádì ẹ̀ dísà gbogbo eléyìí ah, kò tiẹ̀ wá ṣe ní tí ẹ mọ ọmọ yín tèmi náà máa búrò mi ẹ jọ torí ọlọ́run dádì gbé wọn yọ mí àní kò gbé wọn sẹ́. ẹ má yìí lọ. ẹ dísà gbogbo eléyìí dádì. èmi láyọ̀. mo rí ìran kan níwájú yín lẹ́ẹ̀kan bá ṣe ń gbàdúrà ṣùgbọ́n mi ò lè jẹ́ ṣàyẹn fún yín níṣojú wọn. pásítọ̀ iná ti jó lórí kókó báyìí ìrùntẹ́ bá rí lẹ́kẹ̀ sọ. dádìṣẹ́ bínú sá mo rí i pé ẹ ṣe gbajúmọ̀ rí nígbà èwe yín. dáadáa. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́kùnrin lóbìnrin òun náà lẹ̀dẹ̀ bá dọ̀wọ̀ pọ̀ rí ní pàápàá ọ̀rẹ́ yín tímọ́tímọ́ ẹ jọ da òwò pọ̀ òwò tá à ń wí yìí owó ọ̀rẹ́ yín yìí ló pọ̀ jù níbẹ̀ iṣẹ́ bísẹ̀sẹ̀ rẹ̀ fi ṣe yìí ẹ̀ rere bẹ́ẹ̀ èrè tẹ́ wá rí yìí ẹ̀ fún rẹ̀ yín ìtẹ́kẹ́ fún ẹ̀ dalẹ̀ ẹ̀ àkìnkí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó mi náà owó ètò ń pẹ́ jùlọ rẹ̀ láti jọjọ onímọ̀ ara láti mọ̀ ara kí ni pírọ́blẹ́mù nǹkan tó ń ṣẹlẹ̀ lórí owó náà jẹ́ ẹ̀mọ́ náà owó epo ju kó dilé sọ̀wẹ́ jù báyìí lọ náà. ọ̀rẹ́ má bínú ṣòye tí bá sọ pé mo understand bóyá fi ìrírí ọ ni kò ń ṣẹjú mi náà account officer tó wọ ìwà lọ́dọ̀ ẹ̀ òun ló ń ṣe bákan ó dà ó níbi pé àtijẹta mo ti ń try number. tí number ò lọ kò yé mi náà má bínú. ẹ má bínú bíi ti báwo ọ̀tọ̀ nìkan ta sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìkan tó tún sọ ń sìn ìgbà ọ̀rọ̀ account officer tún wọnú ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ nìkan tó ń sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó ti ń jẹ́ kí n máa tó yẹ pé nǹkan tí mo ní lọ́kàn sí ó ti ń jẹ́ kó máa ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ń sìn kò lọ. gbẹ́ńdákẹ́jọ kí ni tó ní ah, ah, kí la gbé kí ló jù ẹni kò ṣe sùúrù ó dẹ̀ ló ṣe sùúrù ó dẹ̀ àwọn owó yẹn ti lọ ẹ nǹkan tó wá fẹ́ ṣe mo fẹ́ rí nǹkan tó fẹ́ ṣe èmi fẹ́ rí. tí mo fẹ́ ṣe o fẹ́ rí lórí owó mi nǹkan tí mo fẹ́ ṣe o fẹ́ rí nǹkan tá di òfin tọ̀ máa ẹ̀ kò mọ̀. níta àmì náà mo wá fẹ́ gbé náà má bínú ẹsẹ̀ kí ajọ́ mi wá. má bínú ìwọ náà mú wa bẹ kò yẹ ṣòyí tàbá gbàgbé ra lọ àníyàn ní bá ṣe rí ṣòyí nípa owó yẹn account officer àti nọ́mbà òlọ́ngbà yẹn mo ti rí àwọn èèyàn kan wọ́n dẹ̀ máa bá ń bá sọ̀rọ̀ ṣòyí mú wa ṣú ẹ̀ next week wá gbowó ẹ̀ ní ìfúnjọ́ ti lọ́wọ́ jẹ mí lẹ́sẹ̀ ẹ bá mi wá owó. <laughs> ẹ̀gbọ́n mi mo ti sáré kẹ́kẹ́ kiri kó sẹ́ni tó máa ṣe àánú wá kódà aṣẹ́wó ló kù sí mi ìbá máa ṣe báyìí ẹ̀gbọ́n mi ẹ̀ ṣáájú. ṣe nǹkan tó wà ní ẹ̀gbọ́n mi ẹ̀jọ̀ ẹ jẹ́ ká nígbàgbọ́. Ah, ó máa dáa ẹsẹ̀ sí yíyọ ọdún ẹ̀wẹ̀ ó mà dá ẹ̀gbọ́n mi ṣáájú mi ẹ̀ṣọ́nú mi ti ń yànjú torí ọlọ́ta lè ṣe tàlàṣẹ ẹjọ́ púpẹ́ ní kó pàwá náà ní. kásán bọ́dá. ọ kásán tó pẹ́. ẹ bọ́dá kí n kí ló tàṣe wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ bọ́dákì kò mà kí n ṣe ìlú yẹ kẹ ṣe báyìí ṣẹ́gbọ́n pẹ́sẹ̀ ń dùbọ̀ dá mi ni bọ́dákì kò mà kí n ṣe ìlú yẹ kẹ ṣe báyìí fún wa. má bínú Tọ́pẹ́ kì í ṣẹjọ́ mi náà sórí ó yẹ kí n ti wá yọjú sí Adéníyì ṣùgbọ́n iṣẹ́ gbomi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni tí ẹ wá gbọ́ná báwa ni ẹsẹ̀ ọ̀rẹ́ mi bá. bọ́dákì kò mà kí n ṣe kékeré mọ́ kódà ẹsẹ̀ bọ́dá mi ti ń jẹrẹ ó ti ń yọ̀ di ẹ̀ṣọ́dún bíi ah! bẹ́ẹ̀ ni. kí ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. kí ni. ẹ wo kò sí fifty kọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi kódà mi ò ní wọ́n naira lọ́wọ́ ẹ wo mi ò lówó tí máa fi gbẹ́gbọ́n mi lọ sí hospital a ní ìdánwò tí máa fi gbẹ́gbọ́n mi lọ sí hospital bẹ́ẹ̀ kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ wa mi ilé tẹ́yìn nìkan náà ló kù tẹ́ máa ṣàánú wa mo ní ìdánwò tí máa fi gbé wọn lọ sí hospital ẹ ṣàánú mi. tó pẹ́ ọlọ́run gbọ́ ah, ṣe ń lówó sórí ilé tó ń rí yìí èmi kọ́ mo ní wọ́n fi rán mi iṣẹ́ ni. kódà kí n máa pa ẹ̀sánú ní mi ní kúndùkúndù mi. ó lọ kó lọ ẹlẹ́dẹ̀ ń bọ̀ tó bá wà máa fún un. mo tẹ́ kí ètò ètò mi ní pẹ́. ó lọ ti dé sẹ́ẹ̀tì. àmì lè dìde mo tẹ ẹ̀gbọ́n mi ti ń kú. Ah. ọlọ́kọ̀ mi lọ sọ̀rọ̀ ti rú orí ilé ayé máa là lóyọ̀ mo ti rú orí ibùdó ibùsọ̀ ibùgbé ojú àgbàlá rí tọ́ ibùdó ibùsọ̀ ibùgbé ojú àgbàlá rí tọ́. Jane Imala àrètò. Bàbá o, ọ̀rọ̀ mi bá mo dùn tó, kò yẹ kí ìyá mi jìyà, èmi ọmọ tún gbé ọlọ́kọ̀ mi sì ní ibùdó ọ̀la wọ́n ń kọ́lá kí n lọ́lá wọ́n ń ṣe rere kí n bá wọn ṣe. ìpín mi kó má di tẹ̀lé òmíràn ẹ̀dá má ta kò mí. ó dórí mi ló má ló pé ogun àmúbọ̀ ó pé orí ẹja fi bu. ọ̀nà gbà kẹ̀kẹ́ máa yẹ orí jẹ́ kí ráyé dẹ́ ibùdó ire lọ́lọ́kọ̀ mi lọ ní tirẹ̀ bó ti wù orí ilé ayé ọ̀là ló yọ orí lẹ́jà fi làbújá sí ọ̀nà gbàjẹ́ ẹ̀kẹ́ máyẹ̀ orí jẹ́ kí n ráyé yẹ ibùdó ire lọ́lọ́kọ̀ mi lọ ní tirẹ̀ mo ti wù orí nílé ayé mọ́ládùyọ́. àlébù bá mi dùn òye oúnjẹ ojú mi nílò àdó rẹ̀ fàánú gbọ́ tèmi ọlọ́wọ́ bá mi ìpín mi kó má di ìtẹlòmíràn kí n gbélé ayé yìí lọ́la àbí òun ibùdó ibùdó.